الحمد لله الحمد لله الذي خلق الخلق إذا أراد قدرته وجعل ثمره إذا أراد إحسانه والعفو عوان برحمته الحمد لله الذي خلق الإنسان وعلمه البيان وجعل له السمع والبصر والجنان سبحانه وعمر بالعدل والإحسان وجعل الظلم والبغيان وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا وقوة أعيننا محمدا عبده ورسوله وصفيه وحبيبه بلغ رسالة وأدى أمانا ونفع الأمة وبشر الأمة اللهم صل وسلم على سيدنا محمد وعلى آله وصحبه وأصحابه الطيبين ومن تبعه بإحسان إلى يوم البعث أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله في السر والعلانية وهي أساس الفضائل وحسن المحامل واستعين بالصبر والصلاة إن الله الصابرين لقد اعتنوا علماء المسلمين بشرائع العقيدة اجتماعا يليق بكلام سيدنا محمد صلى الله عليه وسلم شرائع نبينا محمد صلى الله عليه وسلم هي للمسلم خير معلم ومعبد وأحسن مربي ومعبد ودراسة شمائله عليه الصلاة والسلام يجعل المحبين له يزيدون له حبا وتعظيما والأعداء يزيدون له احتراما وتقديرا وليس هناك أحد من البشر لا تأمين الحكم والتقدير ما لا له تسجيل لملائكة محمد بن عبد الله صلى الله عليه وسلم علم لا يملك علم لا تملك باسمه ملايين الأمثلة وتحتاج لذكره مناعيم القلوب والعبرة المنشورة أن يتحول هذا الحكم إلى اتباع سنته وابتدائه وبأهله لقد طريق الحق تبارك وتعالى معيار تلك المحبة الصادقة بقوله إن كنتم تحبون الله فاتبعون يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم يحبنا القرآن الكريم على الاتباع بالإنسان النبوية المحمدية وخاصة في أعلى الزمن الذي اختلط به الأمور وتتراجع به دعوات فكر الإسلام ولا يستطيع كثير من كلام المسلمين تفرقا بين دعاة الإسلام وبين دعاة الإعزاز الأعزال وكذا الإخوة يتحكم في مرض المستطاع في شرائع الإسلام محمد صلى الله عليه وسلم وأمر من برجل الحجرة وتشبث بشمعه محمد صلى الله عليه وسلم وإلى ذلك قضية وهي غير معيشة أن معرفة بدعة وأكثر موقع تسميه فيه فإن الحاجة إلى التسليم والسلام وتسحيق الموائد على لون ثمن القوية الشريفة وبها تنتكى الفرائض ونتحمل السلوك كان من شرعه صلى الله عليه وسلم يراعي أحوال الناس ويقابل الخطأ على الخطأ بالنقص والسوء بالحسن والحسن بالأحسان يوم يوم ويوم رضي الله عنه عن العربية فأنا في المسجد وصار إليه الناس يقرأ فقال له رسول الله دعوه وأعرقوا على موت تلوط من ماء أو صلى من ماء فإنما كنتم يفترين ولم نؤخر ولم تؤخر معسرين وروى البخاري انظر رحمة الله كيف أنشأ النبي صلى الله عليه وسلم عربيا للمثل والحكمة ومنع الصحابة من إقامة الأعمال قلة الشريعة التي لا يليق ببيوت الله تعالى ولا نرى العظيم خلق النبي صلى الله عليه وسلم وسنونه العظيم رفع يدينا السلام وقال اللهم ارحمنا اللهم ارحمني ومحمدا ولا ترحم معنا احدا فقال النبي صلى الله عليه وسلم لقد تحجبت وافيا رواه ابو داود تاملوا من يخلع صلوا النبي صلى الله عليه وسلم وانزلونا ولا إلا المعاصر وعلى عمل لقد شلنا المسلمين اليوم بتدبير المسلمين وأسألهم مسلمين ومن المسائل وكان لتوظيف سبب وشتم وتنبيه وتدبير وتسليم المسلمين فقد كان صلى الله عليه وسلم راحة لتعبده وعلى المسلمين وغير المسلمين كما كان صلى الله عليه وسلم إفادة الأغنى ورقة القلب وقوت الأذى ورقة النفس كما قال صلى الله أثنى الله عليه بقوله تعالى وبما رحمة من الله لنت لهم ولو كنت أول قريب القلب القتل من الأمر فاعفوا عنه واستكفهم وسألوه بالأمر وإذا تم توكل على الله إن الله يحب المتوكلين بارك الله لكم في القرآن العظيم ونفعل الله إياكم أبدكم ولو ọba àti ìjọba ọmọ tó yẹ pé òní oṣù wa sòrò ìjímọ̀ sòrò àwọn ìjímọ̀ tó kọjá láàrin ìjímọ̀ tó lọ tó lè àìmọye òdòdó tó ti rọ tí ilẹ̀ ti fa o ó kàn wọ ọlọ́run ọ̀ṣáàrin wọn sàárà ló fi sí àwọn àpò kì í ṣe pé dáadáa wọn ló pọ̀ níta wọn ti tí ò sí lọ. àìmọye àwọn tí ò sí láàrin ìjímọ̀ tó kọjá tó lè tí wọ́n lórí ìtura lọ súnmọ́ wọn lọ subhanahu wa ta'ala òun náà yóò tó owó rẹ̀ lé wa lórí wọn abẹ́lú kìlì pẹ̀lú mi àbẹ̀lú subhanahu wa ta'ala tí wọn kò ní ọlọ́mọdé láti wọn fẹ́ fọ́ ọ̀gá wa ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ lọ sí àpìláyé ọlọ́kùn bá wọn lọ sí wa ọlọ́kùn wọn dá ìwọ láyà ọ̀là ìgbà ọlọ́run náà ògbó rẹ̀ ọba tí a kọ bẹ́ẹ̀ fún yìí ọba yìí lẹ́nu dá àwọn ẹ̀dá ó ní dídá wa ó jẹ́ ìṣàfihàn nípa agbára ọlọ́run tó kọ́ṣá ẹni lọ́fẹ̀ rẹ̀ rẹ̀. tó lé kí òun náà ni ó ti tó ẹ̀fọ́ fún àwọn iṣẹ́ olóore iṣẹ́ ọlọ́run ọ̀jọ̀gbọ́n tá a bá ṣe léyìí tí ó ń ṣàfihàn nípa dáadáa ọ̀hún ni ó gbé ẹ̀ka rẹ̀ ní ọba àbójúkúrò ọba tí máa ń ṣàbójì kò ní máa ń dá ìdánimọ̀ fún àwọn ọmọ òun ọlọ́run ọba náà ọba tó dá ọdún èdè rẹ̀ ọ̀sà wa ọwọ́ ń fi ìmọ̀ àlàyé mọ̀ wá ọba ìlú fún wa ní sọ́nà òun náà ló fún wa ní ìlú rẹ̀ ó fún wa ní ọ̀sẹ̀ náà fi ń tẹ̀lé sàmọ́lẹ̀ ọba tó kù ló pàṣẹ gẹ́gẹ́ àti dáadáa ọba tó ní kókó lọ́pọ̀ fún wa nípa ní yàtọ̀ sí ìtayẹ̀mú ara ọba tó yẹ kí ní òun ẹ̀ ní ọba déédéé mọ̀tẹ́lẹ̀ tọkàtọkà pé kò sí ọba àbí ìjọ sílẹ̀ àkọ́bá yìí mẹ́ta ni ọba ọ̀kan ṣoṣo ọba tí ò lóró mú ọba tí ò lọ́la ti jọ ọba tí ò lọ́la ti gbé ọba tí O ní ikú láyé láyé ọba àgbèrè kò sí ìgbà lẹ́nu àkọ́ṣọ́ mi sọ̀rọ̀ lọ́wọ́ wa ni òbí náà aṣíwájú wa ni ọ̀gá wa ni àyẹ̀tọ́ ọba wa ni ìtutù ojú wa ni ẹni tó mọ̀ ọba àti ìwọ́lá àti ìwọ́lá wáyé pátá inú kùkùn ayọ̀ayé àyùmọ̀ ọlọ́wọ́ bá ní. ẹni tó yẹ kúrò náà ló ti fi ọlọ́wọ́ bá ní gbogbo gbogbo tó jẹ́ àgbọ̀n mẹ́rẹ̀ àti kì í ẹ̀jẹ̀ oúnjẹ. òkúta kọ̀kọ̀ pẹ̀lú gbogbo tí ó jẹ́ àlàyé pátá tó jẹ àti kì í ẹ̀jẹ̀ lọ́sọ̀rọ̀ ayé rẹ̀. ìtọ́jẹ́ ìdúdú ó kà á kúrò fún wa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ìtọ́jẹ́ ìdúdú táwọn ọmọ orí ó kúrẹ̀ káàkiri ní ìjọba lọ àyè ìkà kúrò ọba tẹ́tí òdodo wá lánà tọ́lá tí àtọ̀ sí àtọ̀ ń pàṣẹ náà ìdìbò ṣe rí àtẹ́bí yóò àtòkí kókókó láyé ọtí tó náà bá ní ọjọ́ ẹ̀yẹ kọ́lọ̀ kọ́kọ́ àdéhùn àti kíkẹ́ àti ìjọba nípa àmọ́sọ́dọ̀ àwọn ará lẹ́ àwọn ọ̀rẹ́ni rẹ̀ àwọn ẹni onímọ̀ àwọn ẹni tó da tí èyí bá ti tẹ̀lé ẹ̀rù ṣíṣe ọba àná pẹ̀lú dáadáa sí ọdún ọjọ́ tó ṣe ẹ̀yọ́ ìrọ̀lọ́ máa lọ wá sí kọ̀kọ̀ àti ìyàgbá ẹ̀jẹ̀ àti ọ̀rọ̀ màmá ti tọ́ àti bó ṣe yẹ ẹ̀jẹ̀ náà máa rẹ́sí pé lónìí àti lókè ìrẹ̀ ṣùgbọ́n kọ́ lọ́la àdéhùn òkè torí pé lónìí àbí àbí òkè ṣùgbọ́n ẹ̀jẹ̀ ni wọ́n fi lọ́la torí pé lónìí àwọn akọ́kẹ́ àwọn ọ̀fẹ́ ọ̀rọ̀ tó wà ní ìsọ̀rọ̀ lọ́la ìlọ́wọ̀ àwọn ọmọ fúnra wa lónìí wọ́n wà àwọn ọmọ fúnra lọ́la tó ní gbogbo ẹ̀ lápáta kúlù náà ní yàrá ikọ̀ tó ń rọrùn. Olúwa tó gbogbo ẹ̀ pátá ló sọ kúrò. Tọ́wọ́ tẹ̀ ẹ́ nígbà kan, àwọn ọmọ bẹ́ẹ̀ ikú sílẹ̀ látara pé ọ̀pọ̀lọpọ̀ tí ikú bá mú ọgbà tó ń tó kú. Àdúrà tọ́lọ̀ fún mi pé ẹ bá náà kú. Ṣùgbọ́n lónìí, ọ̀rẹ́ ikú tó fọ àdúrà nítorí pé káàkiri àmàgbọ́n. bàbá gbọ́dọ̀gbẹ́ à ń kólálé bàbá kólálé ìgbẹ́ máa kejì bàbá tuntun kó láàárọ̀ tó fẹsẹ̀ kó tó ń gbọ́ ní ìrọ̀lẹ́ èyí kọ́ ọwọ́ ayẹ tó kù wá sílé ìwọ náà wọ́n kò pé máa ń sọ nínú ọ̀rọ̀ ikú ti ń pa wọ́n kò ní pa wọ́n kò sẹ́yìn tó ti mọ ọjọ́ látara lè ní pé ẹ̀ṣẹ́ ń gbé ọ̀rọ̀ ọba nígbà ọ̀pọ̀ àti ní gbangba. olóògùn ìpìlẹ̀ gbogbo sí ọlọ́lá òun náà sì ní owó ìjọ yìí òun náà ló sì wá pàṣẹ ẹwọ́n rẹ̀ lọ́wọ́ lọ́wọ́ pẹ̀lú ìfọ̀rọ̀dà lórí gbogbo pátá ẹ̀sùn lórí tó yẹ̀wò lórí pé mọ́nà máa ń bẹ̀rẹ̀ gbogbo ìfọ̀rọ̀dà. ẹ̀rí ká àwọn ìlànà wa àwọn àbá àwọn olùkọ́ wọ́n tún lè ṣubú nípa ṣẹ̀fáyé lọ́sẹ̀ àwọn ìlànà ọkọ̀ fún wa lóde tó kọjá pẹ̀lú pé ẹni bàbá sọ́nà sọ̀rọ̀ bá àwọn àyẹ̀wò sẹ́dà ọ̀rọ̀ yẹn ní káyọ̀ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yẹn ní. kótó wọn ní kí ọ̀rọ̀ yẹn ní káyọ̀ bẹ̀rẹ̀ yìí kí làwọn ọ̀gá yẹn ká ṣe dáàbì bí bẹ̀rẹ̀ àbẹ̀lùbára fẹ́ lórí ilẹ̀. yàrá wá wò ilé ní kí wọ́n fẹ́ àwọn ìdáwọ̀ ẹgbẹ́ olùdíje ọjọ́ ẹlẹ́ẹ̀kẹ́

yọọ ti ṣe tó fún wọn yẹn sílẹ̀. ọ̀pẹ́ ní àwọn olùmọ̀ ó ó ní àwọn ní ti ayẹyẹ tí wọ́n ti àtẹ́

kí ẹni tó mọ pàtàkì ní ìpìlẹ̀ ó kéré ayọ̀ ọba bímọ wọ́n yọ̀ ayọ̀ ọba bímọ wọ́n yọ̀ ẹni tó jùlọ lẹ́yìn ní ó ní kó ṣe wọn. ṣùgbọ́n ló bá lè sọ̀rọ̀ lọ́wọ́ àìsàn tó jẹ́ ikú láyé ìbànújẹ́ ńlá nítorí mùsùlùmí gbòòrò. èyí tó jẹ́ ikú láti túbọ̀ bí àtẹ̀yìn ikú láyé àmọ́ ọlọ́run tó kàn tó àkọ́bí àmọ́ ọ̀hánì ó ní ti wá kọ́bí ẹ̀yìn kọ́kọ́ tó àdébí jáde kúrò láyé ìgbà yẹn ti torí ẹ̀ka lẹ́nu. torí pé kí ni ọ̀gbọ́dọ̀ kú torí pé wọ́n mú wá wọn títí àtẹ́rí tó kò ní ká lẹ́sẹ̀ ọ̀rọ̀. nígbà tí ìwú bá ti lọ tó kì náà pa aláwọ̀ pọ̀ aláwọ̀ lọ́ fún wàhálà àtọ́wọ̀ tó gbé náà lẹ́nu náà sí àwọn akọlọ àtàbọ akọwà àbúrò títí ìfọdù ọgbọ ayé kọlẹgbẹ rẹjà ìgbà tó ń jẹrà yìí tó wùdọ ó wọn ń pàdé ìṣòro wọn ọmọ rẹ sílẹ̀ olùkí ti sàn ní ìjàgbọ ọmọ títà yìí á ọmọ tí a bá yọ bẹ́ẹ̀ ló kú ẹgbẹ́ ẹ tó dáa. àwọn ọmọ ti kéjọ wọn bá bá àwọn ọmọ ọdún kàtọ́ ọdún ọgbọ ayé báyìí ni àwọn bá ń bẹ̀rẹ̀ fún pàdé lọ́yẹ kí wọn lọ wọn àgbáyé ìgbà ọdún ìgbà ọdún kọ̀ǹtẹ́ẹ̀lì yà ń wọ̀ kọ̀ gbogbo ẹni tí wọ́n ti náà pátá ọdún tẹ̀ sọ́ra ìlú nàìjíríà. ọmọ nàìjíríà lọ́wọ́ wo òtún ikú láyé. wọ́n máa jáde ìyàlú mọ̀ṣàmọ́dà nígbà tí wọ́n ti wọ́n kọ̀ sí báwọn tí ọdún tẹ̀ mọ̀ṣàmọ́dà kọ̀ náà. àdébìtì kú láyé o. àdébìtì kú láyé o. ọwọ́ àwọn ìṣẹ́lú àtẹ̀síwájú kọ̀ọ̀kan kẹ̀lé. nígbà tí wọ́n lọ́wọ́ wọ́n wọ́n sáré kí ni ti ẹ̀ láti ayọ̀ tó ti di ọ̀nà ọ̀nà jẹ́ èyí tó lọ́wọ́ ọ̀nà ọ̀nà ti kọ́ ti yẹ̀ òun kọ́ ti sẹ́jọ́ ọ̀pọ̀ wáyé àwọn òṣìṣẹ́ ti wáyé láńbẹ́ tábìlì máa tẹ̀ wá fún àbájúmọ́ àdá tó bá kú àwọn òkúti tàbí wọ́n bá ti ẹ̀ á lẹ́yìn ẹni padà sẹ́yìn ìlú bíbọ ẹ̀rọ ti bá kú tàbí wọ́n fà á lẹ́yìn ẹni padà sẹ́yìn ìlú ìbéèrè wáyé rẹ̀ àbẹ́bí wá

ẹni tó kú àyẹ̀yẹ náà tù gbogbo wọn kọ́ ayẹyẹ kú yọ ẹni àwọn tó láyé bẹ́ẹ̀ wọ́n ti fi wá lò láti láyé kú wá kú láyé olùdí àwọn àjẹsọ ọlọ́ọ̀bà tẹ́lẹ̀ ló ń ṣe kí ni lọ́lẹ̀ fọ́tẹ́ mùsùlùmí wọ́n tó ti sọ fún wa pé ìṣe wọ́n ń sọ ìwọ́n láti sọlẹ̀ lọ́wọ́ wò ní rárá ń tẹ̀sán wọ́n máa ń ìyẹn ló fà á nígbà tí àwọn àgbọ̀rọ̀ ti di ó ní wọ́n rẹ̀ ń já lọ lọ àìmọ̀ àtúmọ̀ ẹ̀ńdọ́rẹ̀ nínú àwọn tó tó bá àgbẹ̀rẹ̀ ni. ṣùgbọ́n ẹni fi kú bàbá rẹ̀ ó ní já lọ sí ẹgbẹ́ àti ìṣẹ́ máa ń bẹ̀rẹ̀ wò wọ́n lọ bẹ̀rẹ̀ wò ó máa ń bẹ̀rẹ̀ sí máa ó ní sọ ẹ́ lẹ́kọ́ ọ̀ ọ̀gbọ́n kò sáré fún àlọ́dọ̀ ọ̀rọ̀ òun ìbùkún àlọ́dọ̀ ọ̀rọ̀ máa ń ga onílé àwọn ń parí lẹ́nu ṣùgbọ́n ìdí ń parí lẹ́nu tó kọ̀ ní fọ́ọ̀mù àìwáṣìkò ìṣe ẹ̀ lọ́wọ́ kù bá lè kúrò láyé yẹn ọlọ́run kúkú rẹ̀ ṣe wá sẹ́ni mọ́ adékèké sì yẹ ẹgbẹ́ máa sọ pé níyẹn rẹ̀ pé ìṣe bọ́ọ̀ fún ara wa láyé ní ìṣe máa ṣẹlẹ̀ tòun ní báwa pé ìṣe ẹ̀ máa wáyé ní inú nàìjíríà àti ìwà ìwọ̀n kọ́nà àti ìwà ìwọ̀n wọ́n yóò kọ̀ sẹ́ni tó ní ìyàwó kí ẹ bá rí ọlọ́run àti ìjọba ìgbẹ́lẹ̀ tó bá wù ní ìdí lónìí nígbà táwọn ìyá bá náà ti gbà lẹ́yìn tó wọ́n wọ́n lò tẹ́lẹ̀. ó jẹ́ kí ìtẹ́lẹ̀ ti fún ìlànà ló ń gbé máa ń bẹ̀. ìtẹ́lẹ̀ ti wá àpapọ̀ títí àgbẹ̀kẹ́ ti wá àpapọ̀ onígbà ló kẹta ní ogún lórí pèpè ìgbó wá tóbi ní ilé ìmúgbìlá ń bẹ àwọn náà ti fi ọjọ́ ìyá lórí ìṣòro wọn wà lórí rẹ̀ wọ́n bá ayé wọ́n bá lórí ìtútúwà àbàbà rẹ̀ ìtúpàṣẹ rẹ̀ àtẹ̀lé ìtúpọ̀fọ́ là ń jẹ. àwọn akúkúrò àwọn ìlànà òjì ìlànà ìlànà àrùbí nínú ìyàrí pé wọ́n fi ìyẹ̀dú wọ́n wá wá kó ṣàlàyé ìjọba ìyà ṣẹlẹ̀ ìlú àtàlẹ́ ìyà kí á àdéhùn sọ̀rọ̀ wọ́n wọ̀ àdéhùn wọ́n jẹ́ káfíńkò wọ́n yẹ̀ wọ́n jẹ́. Olùkọ́ ìlú yẹ̀ wọ́n jẹ́ yẹn lọ́yẹ̀ káwọn àdéhùn olú ayẹyẹ lásán láàmà ṣe láti máa pariwo. ọmọ wa ni ìṣiṣẹ́ náà yára kìí ni bẹ́ẹ̀ náà yóò wọ̀ fún mi lókè ni. báwo wá ẹni tó jẹ́ olùkọ́ tó ga jù ẹni tó ga jù bá a bá dárí lẹ́kọ̀ọ́ ẹni tó yẹ kí ìjà lẹ́kọ̀ọ́ rẹ̀ ó ní lọ́wọ́ kò jù ẹni tó yẹ kí àwọn tó yẹ kí ìdí ń bá wọn lẹ́kọ̀ọ́ wọn á ti máa dín ìrẹ̀ ọgọ́rùn-ún. lẹ́yìn pé àwọn tó yẹ kí tí wọ́n jọ wọ́n tẹ̀sọ́ ẹ wọ́n bá bàbá àti ìwọ̀n ṣáfẹ́ sọ̀rọ̀ wọn àwọn àti ìwọ̀n èyí ló fà á tí wọ́n ti mọ̀ fún un lórí àhàrà mo ti dé ọ̀dọ̀ ọba ní sọ́ọ́ mo ti dé ọ̀dọ̀ ọba ní parí mo ti dé ọ̀dọ̀ ọba lọ́wọ́ mo mọ̀ báwọn ọmọ lẹ́yìn wọn ṣe ń ṣe bí wọn wọ́n ti sọ́dọ̀ ọba ṣáfẹ́ sọ̀rọ̀ wọn àwọn àti ìwọ̀n tí àwọn ọmọ lẹ́yìn rẹ̀ ń pàpà rẹ̀ mú kí àwọn sọ̀rọ̀ àti ti ń rẹ̀ lọ Muhammad sọ̀rọ̀ wọn wà lọ́sà. ó ní débi tó wá wá jà lùdù sómi àgbà láàrin lọ Muhammad. bẹ́ẹ̀ ni wọ́n bá ti bẹ̀rẹ̀ báyìí wọ́n á jà lùdù fún ti máa gbà á. bẹ́ẹ̀ ni wọ́n sọ báyìí wọ́n ti ti kọ̀ báyìí. láti lè fi nínú àwọn ti ti ní ìtọ́ni àmọ́ ayé ó wà ní àwọn bọ́ọ̀lù àdìjọ́ bẹ̀rẹ̀ àwọn bọ́ọ̀lù àdìjọ́ sí ìmọ̀ ìjà. yẹ kílẹ̀ tí máa ń wà kàlẹ́ wà lóòrùn. Mo bá ti bẹ́ẹ̀ ẹ̀ máa ń wà ní. Bí ìdílé náà máa ń parí àwọn ẹ̀ka wáyé tí wọ́n máa lọ́wọ́ ní wọ́n tẹ̀ máa ń kọjá lọ. Ṣùgbọ́n ní kò lọ ní. Ẹ wá ọmọ ìlú táwọn ìlú ń mú kí ní bẹ́ẹ̀ lónìí. Mùsùlùmí tó ti di òkú dáadáa tí òkú ìgbà tó ní ìrẹ́ kò sí ààrẹ mọ́ wọ́n máa rà sí àgbẹ̀ méjì. àtòlùjẹ ló ti yẹ o táwa wá sọ lọ́kà lẹ́nu àmàlẹ́mọ́ sọ̀rọ̀ wá fún ọ̀hún bẹ́ẹ̀ àdúgbò ni. ó ti ń lé àwọn ọ̀gá ìjẹba yẹtì yóò lọ ìjọba àwọn ọ̀sàtì yọ àwọn tó yẹ ọ̀pá ìnà ọ̀rọ̀ mi wọ́n mọ̀ pé ní àgbọ̀ nínú kìí ṣe tuntun yẹ ìjọba fi bẹ̀rẹ̀ ìpàtúkú láyé lọ́fà ìpàtúkú mo wá wò pé àkókò rẹ̀ bẹ́ẹ̀ lè yí. àkókò ọ̀pọ̀ ọlẹ́ àwọn òkúrò àkókò mẹ́wàá tó lóyún. kò sí ẹ̀ka kan lórí ayé. báwo ìyẹn wá ní bẹ̀rẹ̀ tó kù fẹ́ sí àlejò àhámẹ́ sọ̀rọ̀ lọ́wọ́ àyùká lórí lára àwọn ẹ̀dá. ẹ̀mí lè ṣe mọ̀tàlí ìrìn àìsàn ọ̀pọ̀ ọ̀rọ̀ bíyà àwọn ìmúlẹ̀ ti ọ̀pọ̀lọpọ̀ ilé ẹ̀rí wáyé mi lórí kí àdéhùn Muhammad sọ̀rọ̀ wá àwọn àlùbẹ́rẹ̀ ọlọ́pàá ń fún wa ní mẹ̀yà nínú àlejò ìṣòro yẹn níbi ìfẹ́ rẹ̀ ní tọ́wá òun náà ní ìfẹ́ òdodo rẹ̀ kò sí ikú dùkọ̀ ìkúrọ̀ wá pọ́pẹ̀lẹ̀ òun tẹ́lẹ̀ ní ọ̀nà ẹ̀sẹ̀ lára sí o yóò máa tẹ̀lé ìfọ̀kùn náà ọlọ́pàá ti tẹ̀lé yóò lù á bẹ̀rẹ̀ ẹ̀rọ yìí ẹ̀rọ yìí ẹni bàbá Muhammad sallallahu alaihi wa sallam ìdí ní ọ̀pọ̀lọpọ̀ alóòrò rẹ̀ ní òkùnà bóyá náà wọ́n ṣàmà inú kàdìyẹ tẹ̀mí ìtura wíwá àwọn ìdílé ìwá rẹ̀ báwo ló ti jẹ́ báwo ló ti ti lọ́wọ́ wá rẹ̀ ọ̀dùnú wá òkùnyẹ̀jú rẹ̀ lónìí oríṣiríṣi nǹkan ilé ìwọ̀n wá sí bẹ́ẹ̀ ni àtúntà bùkátà rẹ̀ lónìí àfúnyẹ́ nígbà àwọn àti ohun àdúgbò ẹ̀sìn ló kó tètè òsì náà. àbùkù ẹjọ́ ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ mùsùlùmí láàyè ẹ̀sẹ̀ àwọn ọ̀gá ni wà nípò lẹ́yìn ẹ̀sùn àti ìdílé wọn lù áàbì àìsàn. ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ lónìí àgbà ẹni tí ń pèpè sí sí ọlọ́run àtẹni tí ń pèpè sójú ọ̀sẹ̀ ẹgbẹ́ ẹni tí ń pèpè sójú ọ̀sẹ̀ ìlànà kan àgbà àwọn tó ní pékeré gbogbo ẹ̀ ti papọ̀. Àkọ́ dùhádù dùhádù bí mo wá wọ́n wá ṣe tọ̀. Àwọn tó ń pèpè sójú ọ̀rẹ́ lọ́wọ́. Àtàwọn tí kò fẹ́ ń lò tá à ń pè ní ọlọ́run wọn, àwọn yẹn pọ̀ lórí ayé. Wọ́n máa ń pè ní lọ́wọ́ tí ó dá. Ìbẹ̀rù ọlọ́lọ́wá, ìbẹ̀rù ọmọ Yorùbá, ìbẹ̀rù ọmọ Haúsá, káàkiri káàkiri, kò sẹ́ni tí ò sí òṣìṣẹ́ onítọ́nà ọba tó wọ pẹ̀lú onítọ́nà kẹ́lẹ́ wọn fún àwọn mẹ́ta tó ń bí ìròyìn ìjìra ó bí ìròyìn àbú àwọn wà máa bá yẹn káàkiri wọn. àtúntàn wọn náà ní ọwọ́ lọ èyí wọn ní kẹ́lẹ́ sọ̀rọ̀ wọn ọmọ ìlúsílẹ̀ ẹnlẹ́tì mọ àdáàbò tó jẹ́ pé pé wọn lẹ́sẹ̀ sọ̀rọ̀ wọn ọmọ ìlúsílẹ̀ orí pé nínú àwọn òṣàwárí rẹ̀ pé ó ti ti wọn sọ̀ sí àwọn èèyàn ìmọ̀ ti àbújú kúrò ìmọ̀ àbí padà àti ọ̀rẹ́dọ̀ Muhammad sallallahu alaihi wasallam ìmọ̀ ti dáadáa tí máa ń fà ní àìdá tó wá sí lóru. ìwọ ló ń ṣe dáadáa tó kọjá dáadáa tó ẹ̀ máa tètè. ẹ̀jẹ̀ ká wò láti ìtura ẹ̀rọ tó wá ní. dáadáa ẹjọ́ bá ti dára fún àlà wọn máa sábà àti dáadáa fún padà. bóyá pàṣẹ wọn ti ẹ̀rọ òpó ní one thousand naira. ọ̀rọ̀ àwọn òṣèlú ẹ̀ ọ̀lẹ́ kí fún báwọn ọ̀dọ̀ ìlú ìbílẹ̀ sọ̀rọ̀ fún ní one thousand naira. kí ni kò dòrò dáadáa ṣùgbọ́n láti dá ìlú láti dá padà sí gbé láti àwọn bá fi kúrò ìgbàgbọ́ lẹ́yìn náà wá fún mi ìgbàgbọ́. lọ́gbọ́dá ń kọ́ ọ̀yẹ́ lọ sí ìjẹ́gbẹ́ fún mi à òun lè ṣe ìgbà fún yẹn. ìgbà yẹn kò dòrò dáadáa wọ́n bá kò dòrò dáadáa ní ó ti jẹ́ wọn ti jẹ́ wọn kò ti jẹ́ wọn lọ́wọ́ sọ̀rọ̀ náà kọ̀ ló bẹ́ẹ̀ ó ti ìdájọ́ pé títa abájọ́ máa mú àwọn ọ̀sẹ̀ wọn láti ìlú ti akọni nípa àánú àárín ìlànà rẹ̀ nípa pẹ̀lẹ́pẹ̀lẹ́ nípa àbójúkúrò nípa ìtọ́rẹ nípa ìlànà gbogbo àwọn ọ̀sẹ̀ pátápátá ìlẹ́ ìlú rẹ̀ ló lọ́dọ̀ ẹ̀ ló ń bọ̀ àwọn olùsíṣẹ́ àgbẹ̀rẹ̀ sọ̀rọ̀ náà kọ̀ ló sílẹ̀ níjọba alùpùpù alùpùpù ẹnu lọ bẹ́ẹ̀ lè jáde bí wàá lọ wọ inú tẹ́lẹ̀ tí ìgbà wọn ti kú wáyé ìgbà wọn lù yẹn padà káwọn olú náà wúlò ó ń kan wọn pàdé àti ìlú sílẹ̀ ìlú sílẹ̀ padà ní. ṣé wọn wọn kó wa ní ìlú sílẹ̀ ẹ ẹ ọ̀rọ̀ wọn gba ìwà lónìí ẹni àwọn yóò wá àkúrẹ́ o àwọn tí ti gbé ọtí wa àwọn yóò tẹ̀ sí ti gbé ọtí ṣùgbọ́n wọn kò ní í ṣẹlẹ̀ bẹ́ẹ̀ wọn ò ní í ṣẹlẹ̀ tí wọ́n máa ní í ṣẹlẹ̀ alẹ́ni sọ̀rọ̀ bá wọn lọ sọ àlùkò sí dáadáa ni àlùkò sí dáadáa ìdí ẹ̀rí àti ìlú àti jẹ́ sọ̀rọ̀ bá wọn lọ sílẹ̀. ní àwọn ẹgbẹ́ wọn kọ́ ni àánú pa àbíkú lọ nípa nípa Muhammad sọ̀rọ̀ bá wọn lọ sílẹ̀. ẹ̀jẹ̀ wọn á bì tó ní kí àtẹ́bí kí ìjọ lọ́jọ́ kẹrin ká ó yẹ àtẹ́bí ó ń kí ìjọ wọn ni àwọn ọ̀rẹ́ náà wọ́n rọ̀ sí wa àwọn ẹbí ìjà màá kọ́ bá tó àdá o ní ìdí ìjọba ẹni tí ní bí ìmọ̀ ẹ̀ ká àti wọ́n lọ sí àdúgbò lójú ẹ̀ ẹ wò pẹ́ àdúgbò wa ni wọ́n la yọ̀ọ́ṣà yáà yọ̀ọ́ṣà àti tí wọ́n máa kà á fi ìwòye sáàmì ìwòye rẹ̀ ìwòye ìwòye sáàmì ìwòye rẹ̀. bọ́ọ̀lù ìgbàlódé sọ̀rọ̀ òwòlẹ́ ìgbàlódé ìgbàlódé ọ̀pọ̀ báwọn bàbá àti bẹ́ẹ̀ kúrò ní ìgbé ah mọ́tò tó bá yìí inú kó bá wá sí wọn lọ ẹni wọn lè fi lẹ o ẹ̀ka ti ẹ̀kí wọn parí ìtọ́ rẹ̀ ìtọ́ wọn parí ìtọ́ àbí ìlú ẹ̀ka ti dé olóko ẹ̀ka olóki gbèsè tó àbí wọn á pè àbí wọn á ní àwọn bàbá àti bẹ́ẹ̀ ni ọlọ́wọ́ kò pé ìdè nítorí kẹ́ máa tó ìlú àbáwọ̀ yìí náà ìjẹ́bọ̀ ọ̀rọ̀ ẹ̀sùn òun ti kí wọ́n pẹ́ ẹ máa ìrọ̀rùn báwo lè ní. èyí wá ìdìbò ẹlẹ́kọ̀ọ́ wa àti wá ní owó ìfi ìkọ̀kọ̀ tó kọ̀ ní. àti wá ní ìdìbò wá lè àwọn tó náà bá lè ní bá a ti máa ń ṣe bá a ti máa ń ṣe. láì sí tó ti lé mẹ́. ìgbà wọn bá ń yẹ owó àlùkà ìwé ló ta fún báyìí. ilé bàbá kan wọ́n lọ bá àṣẹlẹ̀ yẹn sẹ́lẹ̀ ọwọ́ tí wọ́n ومحبته فقد تعلم ذلك من تعالى أحد الناس ولا تأخذ معنا أحدا سبحان تعالى الكرام الله أولا يجب كان الكرام عنه لقد أحسنت واقعا إن قوة بجانب المجرد عرض قوة وحاول يقالدوه كيف يمكن أن تعمل في الوضع جمع الوضع محمد صلى الله عليه وسلم ìlú tẹ́tí látàárù títí náà lórí kàtìmáàmù lọ́wọ́ rẹ̀ látàárù àwọn òṣèlú. ẹgbẹ́ ọgbẹ́ tó lu àwọn ọmọ àwọn máa lè yọ̀ ọ́nù táwọn ti dìbò bá àbá àwọn ọmọ ìgbà yìí. táwọn ọmọ ti dìbò àlẹ́ bí a yá wọn lọ́wọ́ rẹ̀ tí wọ́n tó bá wọ́n rẹ̀ láti yẹ̀ sílẹ̀ tí wọ́n bá lè ti ní wọn mú ọlọ́run ti bẹ̀rẹ̀ wọ̀ rẹ̀ tí wọ́n bá lè fẹ́ àti ìdílé ọba ìwé pé àwọn olùgbàgbọ́ olóró tí wọ́n bá àwọn àwọn òbí máa ń lò wọ́. kọ́ ìwà máa máa nígbà wọn á ah, àwọn inú ìwé ọwọ́ tí ẹni ẹ̀ ṣe ti náà lò ní sọ̀rọ̀ bá àwọn ọ̀gbọ́n nínú àjọyọ̀ bẹ́ẹ̀ ni àlejò Muhammad sọ̀rọ̀ bá àwọn àjọyọ̀ sẹ́lẹ̀ nípa ìwà arákùnrin náà nínú ọ̀gá àdéhùn ní àwọn òṣìṣẹ́ kọ́lẹ́tì àwọn òye wọn lọ sí ojú olóko nínú àwọn ọ̀rẹ́ ìgbà yẹn wọ́n wá lọ sí àníyàmá bẹ́ẹ̀ ni wọ́n kó fún ọmọ àwọn wa nínú wọ́n wá ní ìmọ̀ràn yòókù mọ́tàláṣí. ìgbà wọn bè é báyìí ní màá ti sọ̀rọ̀ mọ́ ọ̀rọ̀ ìgbéra wọn ní ìwé òkè àti wà ní kó má sàlámù ọba ní ọba sàlámù àti ní ìdílé títí. ìgbà wa ó ní ọ̀gbìn àti ìwé wa bá ojú ìtòrí sàlámù sí òdúgbà sàlámù. ó ti wà lágbàtà àkọsùn lóko nípa nínú ọwọ́ àdìgbò kẹta amúlùmọ̀ bàtìláàmù àdìgbò àdìgbò tó ẹ̀kọ́ máa lọ. kò bàtìláàmù náà ìgbà wọn wá lọ olùwàlẹ̀ tí wọ́n á tún ọwọ́ àtọ̀tù tó lọ wẹ̀ ọwọ́ apàdà ọwọ́ lóhùn olùgbà ṣàhádà bíi aṣẹ́gun aláìlá ìwọ̀ wọ́n aṣẹ́gun aláìlá Muhammad abdul ah, fẹ́rù. irú àwọn èèyàn ní ìfọ̀sọ́ àwọn ọ̀dọ́dẹ́là pé òun ní máa rí ilẹ̀ ṣùgbọ́n òun ní ìlẹ̀ mọ́tàlí wọn ìwọ lòun kúrìlà lòun kúrìlà bẹ́ẹ̀ tẹ́lẹ̀ tó òun níbẹ̀ sí jù báyìí bẹ́ẹ̀ ni pé àwọn ọmọlẹ́yìn rẹ̀ lòún kò rẹ̀ ká ní sọ́mọ àwọn ọmọlẹ́yìn rẹ̀ lòún wá ní ẹ̀sìn báyìí tó ní pé kí wọn tí wọn bá gbà síláàmù nígbà tí onígbòrò ọgbà síláàmù yẹn yóò wọ́n ti àti ní pé ìpayà tó wà àtàwọn olùgbà síláàmù ẹ̀rù báyìí òun ọ̀rọ̀ wá gbà síláàmù nítorí ìpayà nípa yẹn owó àbúrú wọn kò lẹ́nu ọ̀nà rẹ̀ bákan náà pé nígbà tí a ọ̀nà tuntun ògùn náà. ìmọ̀ràn àwọn ọmọdé wọn ní wọ́n wá ní wọ́n wá bẹ́ẹ̀ di ìgbà wọn wọ́n wọ́n wọ́n wọ́n wọ́n ti wọ́n sọ̀rọ̀ àti wọ́n wá ìṣẹ̀lẹ̀ máa ń sọ̀rọ̀ lọ́wọ́ àwọn ìṣẹ̀lẹ̀ àti wọ́n wá lórí ìṣẹ̀lẹ̀. bí ẹ̀dá wọn fẹ̀ dà sóòrò nínú àwọn ará ará ogun kò sì lọ sí ẹgbẹ́ ìfọ́jú sọ káàkiri ọlọ́run kò lọ́ sọ̀rọ̀. ó ti wá wọ̀ bẹ́ẹ̀ ah! ọkùnrin ti sùn lọ́wọ́ ó sì mú ìyàlẹ́nu. ó ti wá wọ sábọ̀ àlejò fún ọlọ́run ni ó rẹ̀ ṣẹ̀ sí máa gbọ̀n ní ìlànà jábọ̀ lọ́wọ́ ni. àlejò wọn á fún ìyàrá padà sẹ́tù báyọ̀ náà wọn ti di ẹ̀rẹ̀ fún. agbára tí wọn á wọ́wọ́ wọn jẹ́lẹ̀ báyìí báyọ̀ wọn fà wọn lọ́wọ́ ìyàrá náà. àwọn akẹ́kẹ́ wọn ti di ọ̀rọ̀ àlejò ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ fún wọn ní ìdàgbà kò dáhùn. bàbá mi yẹn ta ní mọ̀ fún yẹn nígbà tí ẹ bá lágbára àti ìṣẹ̀lẹ̀ fún yẹn lọ. kèé sẹ́ni tí ọ̀la dára. ẹbí wa ní kọ́lẹ́ ní ọ̀la tó kù rà. kèé sẹ́ni yẹn fún ọkọ̀ bàbá rẹ̀. ẹni ọwọ́ rẹ̀ lè mú rà tó wá lò ń ta fún yẹn lọ. ìyẹn fà á kọ́ ọ̀gbọ́n mi nàá ní ìfọ̀rọ̀ mọ́ àdúgbò àmọ́yọ́mọ́ sọ̀rọ̀ àwọn ìsìlámù inú ìdúró rẹ̀ ó ní akpọ̀lù nínú ìmọ̀ rẹ̀ akpọ̀lù ìdúró ó ní ìgbàgbọ́ ìdúró rẹ̀ ẹni tí wọ́n àwọn àgbà ìdúró rẹ̀ wọ́n fẹ́ ìlúkùn ìyáàlùkùn ìyáàlùkùn ìgbà yìí wàhálà ìyáàlùkùn ó lé ní tó wá dá ìgbẹ́ni ẹ̀ka ló ní ẹ̀ka wá dá ìgbà wò lórí rẹ̀ lórí ìgbà wá dá ìgbà wò lórí rẹ̀ lórí. ń sọ lọ́wọ́ ìgbà yẹn láti rú bò fún káwọn ẹni ò máa rò. ìgbà tí ìṣẹ̀lẹ̀ wà ní ara ni wọ́n lò ní á. àti ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ àti ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ Tàbálẹ́ náà sọ nípa òfin ló káàkiri ìṣòro wà lórí ilé. Nígbà tó wọ̀ kúrẹ́ẹ̀dì, tí wọ́n máa wọ bẹ́ẹ̀ tí bàbá mi wà nínú ọmọ tó ń bá báwùjọ lórí wọ́n wá nínú àwọn ọmọ àwọn ọmọ bàbá rẹ̀ okùnkùn wọn kẹ́lẹ́ àgbọ̀n ìdáyẹ rẹ̀ òkú bá yẹ ibẹ̀ ni wọ́n láàánú pé ọ̀gbọ̀n ní ìwọ yóò gbé mọ̀lẹ́bí ní yóò gbé wọ́n láti láàánú wọn bá wà kó wọ́n bá wà ìgbà gbòó ẹni ọmọ ọmọ ọmọ tó wá dúró aláwọ̀ òun yóò dájọ́ ìdẹ́lẹ́ wá wọ́n àwọn rẹ̀ ṣùgbọ́n ọmọ òun ń gbà lọ alẹ́ ìwọ̀n ti di alẹ́ ti wà òun ló wá wọn níbọ̀ yẹn. ìgbà tó wọ́n lọ́wọ́ kí wọ́n sọ olùkọ́ sí ilé bẹ́ẹ̀ àyè ká àfàràmọ̀ àjọ́sù ti kí ẹni àdọ́nà ẹni wá òun wọn lọ́wọ́ fún wa. òbí ìdájọ́ nípa yẹn kí wọ́n pè ẹni àdọ́nà ẹ wá ní òun ni ẹni àdọ́nà máa pọ̀ lóṣù yẹn ẹni àdọ́nà ọ̀pọ̀ ọ̀rọ̀ wà. Tọ́jú ti bẹ̀rẹ̀ àwọn olùgbàdì àti ìgbẹ̀sọ̀rọ̀ ṣùgbọ́n bí wọ́n fẹ́ẹ́ nígbà àárẹ̀ pọ̀ pé á àwọn ọ̀nà ìkọjá àgọ́ ayá ìbò wa ti tẹ̀lé àlejò wa wá ìbò ti tẹ̀lé àlejò wa wá nínú ìlú ti àlejò wa wá òkú ilé ìlú sọ̀rọ̀ dúró òkú wọn ti fi wọn ti sùn wọn ti tẹ̀lé ìkọlẹ̀ wọn lù tí sọ̀rọ̀ ọ̀gá tó ń gbé tó pa lóko ọdún yìí àti ní ìjẹ́bi bá lọ sí ilé lókè ìbẹ̀rẹ̀ ẹ̀ẹ́dẹ̀gbẹ̀ mẹ́ta nígbà ìwọ náà wàá dúpẹ́ wàdà lónìí ọmọlẹ́yìn àdéhùn ní wáyé ọjọ́ àtúkọ́ ní àlẹ́bí ìfọ́nrán àdúgbà wàdà nínú ìdíjà àlẹ́bí wa wà ìbò ìdíjà àlẹ́bí wa ọ̀pọ̀lọpọ̀ wa nínú wa la láti fà á dúró ẹ̀ka ní ti fẹ́ olùwàlà bẹ́ẹ̀ ni wọ́n ní oúnjẹ ní olùwàlà àtúkọ́ àlùkí àlẹ́bí sọ̀rọ̀ wọn àwọn àlùfẹ́ ẹni tí ó ti wá láti tẹ̀lé kí ti ṣe kí àárẹ̀ ló ti wá kí ti ṣe kí àárẹ̀ ló wá rẹ̀ ní. ṣùgbọ́n ìṣẹ̀lẹ̀ àti ìṣẹ̀lẹ̀ kan ó ti ṣe á sì kọlu wa nígbà tó ti sọ̀rọ̀ wá òwà lè sílẹ̀ ìwọ àlọ́ wa wá á sì má yóò tẹ̀lé ìṣẹ̀lẹ̀ yẹn torí bí ẹ̀dá náà wá dá ó ti ti sọ ìṣúre ó ti ti mọ́tò sí ọ̀sọ̀rẹ́ ìgbà ìlọ́wọ́ ìyẹn káwọn wá tẹ̀lé kọ́nù àlejò àkóso àlọ́ yẹn lè والصلاة والسلام على نبينا المصطفى وعلى آله وأصحابه المتبعين الإنسان يوم الدين أما بعد عباد الله لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا واعلم أن خير الكلام كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أنا سبحان الله لا يعنيني. أقول الكافر يقول صلى الله عليه محمد صلى الله عليه وسلم قال الله عليكم كافر يقول. أو عليه أو عليه به كي تبدو سبيل أن تشتغل الناس من لا تلوي وجوهتين. يقول الله عليه الله سبحانه وتعالى الكريم قل لقد قال لكم في رسول الله uswatun hasana pápá àríkọ̀tìkọ̀tà ọlọ́run wà fún yín látara nínú Muhammad sallallahu alaihi wasallam. ṣùgbọ́n ọba àdìgbọ́lá ó gbé àwọn òṣìṣẹ́ ìdílé ìlú pọ́lẹ́pọ̀ ìdíkà tí ó máa ń lò. níbi tá a bá ní bẹ́ẹ̀rù láti tẹ̀lé àgbẹ̀bí sallallahu alaihi wasallam ọyẹ ká máa ronú pé tí èdè bíṣẹ̀ ìtọ́nù ìlú kò ti wà. wọ́n ní pé nígbà náà ní àríkọ̀tìkọ̀ àfúnyí lára àgbẹ̀bí sallallahu alaihi wasallam ayé yẹn tó yíwa pé kìí ti gbogbo lè ní ọkọjà lẹ́yìn o kìí ti gbogbo lè ní ọkọjà lẹ́yìn o sọ́ọ̀nù tó ní ọkọjà lẹ́yìn lè má ń kẹ́rẹ̀ lè yẹ́ ìlú mọ́ ọ̀la ẹni tí máa gbogbo wọn máa yọ wọn nìkan ni o ẹni tí ní wọn ló gbé àmì àwọn ọmọ àwọn òun ó kú láyé ń dọ́kẹ́ ní má ń kẹ́rẹ̀ lè yẹ́ ìlú mọ́ àwọn ọ̀yọ́ ọ̀la ẹni tí máa rẹ̀ ẹ̀ ń fẹ́ fún àwọn ọ̀pá irú wa bẹ́ẹ̀ wa bá ń nínú wa ìbéèrè pé irú ẹ̀fẹ́ rà lọ́wọ́. Onígbọ́dọ̀ ti lè jẹ́ àyẹ̀ kò wọ́n wá wọ́n lè jẹ́ nǹkan ìlà. Ẹni tí bá rẹ̀ ń rán mọ̀. Títí àwọn ọmọ ọjọ́ ìyá rọ̀ àbí ìjọba kan tó rẹ̀. Wọ́n dẹ́ka ọ̀rọ̀ àtẹ̀sí rọ̀ tó wá ń yọ lọ́wọ́ lọ́pọ̀lọpọ̀ ẹni à ń wò pé abẹ́ká lọ́wọ́ pàdé. Tí a bá ń wò pé abẹ́kọ́ wà lọ́wọ́ náà fún kẹ̀lẹ́. Abẹ́kọ́ wà nínú ẹni tí ó wà nínú ilé ìyàrá ọlọ́run. Ọlọ́run ti wà ní àyà lò òun ẹ̀ ṣẹ́gi ni ọlọ́run ẹ̀ ṣẹ̀dá lẹ́nu. Lápẹ̀lẹ́gbà lánàá fi ọ̀sùn ìrìn òṣùwọ̀sọ ṣàkàlà. Ẹ ti wáyé ẹ̀dẹ̀gbẹ̀ta lẹ́yìn. Ẹ ẹ̀jú ti ní ẹ̀sùn àgbẹ̀. Ìgbọ́lọ́wọ́ gbẹ̀rẹ̀ àbí láti ọ̀yà rẹ̀. Ìgbọ́lọ́wọ́ ọ̀gbẹ́ni gbẹ̀rẹ̀ àbí ọ̀jà àbáyọ káfíń náà lẹ́nu. Ọ̀jà àbáyọ káfíń náà lẹ́nu. Tàbá tẹ̀lé ìfọ̀kànbá yóò wù mí. Tàbá tẹ̀lé láti máa tẹ̀ra wa lọ sí. Ẹ̀gbá ẹgbẹ́ àtẹ̀ra wa lórí mélòó? Báàbì máa tẹ̀ra wa lọ sí ìlú ẹ̀. Gbogbo àwọn tó ṣùgbọ́n lẹ́yìn ìgbìlá rẹ̀ ní oníbà àdínú ìrora àbájáde láti fún ìlú ọmọ ìlú sílẹ̀ ìwọ́n ní kò dá máa fa ẹ̀wù orílẹ̀-èdè ìṣẹ́ yìí àtọ̀gá àtọ̀mọ́fẹ́ àtọ̀mọ́fẹ́ orílẹ̀-èdè àtàwọn agbọ́mọ́fẹ́ ẹ̀wù tá ara wa ní orílẹ̀-èdè gbogbo omi náà lọ lọ sí ilẹ̀ ìfọ̀sẹ̀ máa lọ wá gbogbo omi náà lọ lọ sí ọ̀sẹ̀ àwọn wá ìwọ̀n lónìí ẹ̀wọ̀n àwọn lónìí bí àìsàn yìí ti ṣe ń lọ wọ́n ní nípa ẹ̀rọ ní èmi jẹ́rẹ́ ọ̀pọ̀lọpọ̀ tó wà lórí kọ́mọ̀ ní lẹ́yìn ọ̀dọ́ nìkan náà ó lè fà á pè wọ́n sí. má ṣe ó sì ní kọ́mọ̀ ní ọ̀dọ́ nìkan kọ̀dẹ̀ tí kà á dá ní ìlú ṣùgbọ́n tó bà á tó wà lẹ̀ tó wọ́n kọ́ yọ̀rọ̀ ní ìlú ní ìlú. tọ́lá náà ló wà lọ fún mi náà wọ́n tú kí ló ti wà lórí gbogbo mi rẹ̀ títí ta káńtà nàìjíríà kápá àti lánàá òwúrọ̀ ọ̀pọ̀ oríṣiríṣi. inú olóbi àti ìrọ̀lá akíkalẹ̀ mi àwọn akọ́ni sẹ́kù. ìlú ọ̀sìn ní ìlú òyìnbá yìí. ẹ yàrá àwọn olóṣèlú àwọn olùkọ́ wọn wá lélẹ̀. títọ́ ẹni wọn nàlẹ́ ní ìdí omi bẹ́ẹ̀ nígbà wọn àwọn ọ̀sán wọn lọ́wọ́ ọmọ ọ̀sán tó ń gbé òṣèlú rẹ̀ yóò lọ́ọ́ máa lè yíwó ẹ̀tọ́ rẹ̀ yìí tó wọ́n yà á lọ́wọ́ lọ́ọ́ yíwó àkọ́jọ́ wa dà. ní ọ̀pá àkúrú aláìní àwọn onílò kiri lẹ́yìn ọ̀jẹ̀ lọ. Yà fún àwọn ẹ̀kọ́ ní ogun lẹ́yìn àti ìtẹ̀wájú omi. Ẹ wá ní wọ̀ fẹ́ ọmọ fún ẹ̀rí wa, yà ní ọmọ rẹ̀ ní ẹ̀rí ẹ̀wọ̀ omi. Ṣé olóòrùn ní ìlànà wọ́? Báàbí máa ṣe ní mi. Bẹ́ẹ̀ni wọ́n á bẹ̀rẹ̀ láti bàbá tó pépépépé pẹ̀lú mílíọ̀nù wa ní mílíọ̀nù. Ní ìdí ẹ̀sìn náà lè àfi káfà àti òdodo lápòlì káfà lápòlì ọ̀sùn láyé oṣù wa tó wọlé hasanẹ. ọ̀dọ̀ alẹ́bíkà lè tọ̀ láàbí ní sọ̀rọ̀. ọ̀dọ̀ alẹ́bíkà lè tọ̀ ní sọ̀rọ̀ lọ́wọ́ yìí ń bá yà sílẹ̀. òun náà lè fẹ́ lọ́wọ́ láì lẹ́nu kọ̀ọ̀kan láàyè wọ́n yìí ń dà kọ́dà láì ìṣẹ̀lẹ̀ wọlé lọ́wọ́ àpàtì ara. ọlọ́wọ́ ọlọ́kùn sàánú wa ẹ̀dá mi kọ́ ọ̀dún dáa mi ọ̀rọ̀ náà wà ẹ̀dá mi tó dáa mi ìlànà lẹ́yìn àwọn sọ́mọ́ sọ̀rọ̀ mọ́ ọ̀rọ̀ rẹ̀ gbéra tó kù nǹkan tó yàtọ̀ sí nígbà ẹ̀sìn ìṣòro àti ìgbìyà nígbà ìṣòro òkú àmì òkú àmì ìbò wá ní òye rẹ̀ èèyàn nínú ọlọ́mọdé àti wọ́ọ̀rọ̀ mọ́ ọ̀là àtàrà ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọlọ́run sọ wọn lọ lẹ́yìn lórí ìlú yá padà dé wọlé ọ̀la yá lọ́wọ́ ilé ọ̀la wọn àtàrà wọn náà gbọ́ rẹ̀ abẹ́rẹ́ òkú sáà ni wọ́n sàárà òun tó wà lórí ọlọ́mọdé náà mọ̀ fún wa ọ̀pọ̀lọpọ̀ ìgbà ìrẹ́lẹ̀ alọ́kọ̀ọ́gbà nígbà tí wà ọ̀nà àgbàkùn ọ̀nà òkú rẹ̀ gbogbo tí wọ́n bá ìlà tí wọ́n ti dúró fi ọ̀rọ̀ ìlà wa ń lẹ̀ o gbogbo tí ìjà padà sí ó kéré ó tó kéré ìfọ̀nàṣọ́ wa ń lẹ̀ o olùdarí àti àtúntò ìfọ̀nàṣọ́ ń lẹ̀ o olùdarí àti àtúntò ìfọ̀nàṣọ́ ń lẹ̀ o wọn àgbàrá wọn àwòrán اللهم اعز الاسلام والمسلمين اللهم اعز الاسلام والمسلمين اللهم اعز الاسلام والمسلمين واعطنا الشرك والمشركين وكفر على اعداء الدين اللهم خلد يكون الكفار فلن تبالغوا على بالي الا لكي لا نصيب حرمتك شر شره جمعان أما بقول جمعه قوم يكونون لهم أنت على كل شيء قدير وقد أكمل من الزيان والمبادئ قرة عين والإذن والمتقين إماما ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين سبحانك الله وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك